gẹ́gẹ́ bá ṣe mọ̀ títí ọmọ ádámù ànábì sallallahu alaihi wasallam ó sì jẹ́ nìkan nínú àwọn tọ́nà ọba tẹ̀lé ní ńlá tó ṣe ní pàtàkì káwọn tí wọ́n bí má ànábì sallallahu alaihi wasallam tó mọ̀ bà wá lérò wípé ìbátan àwọn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam yóò ṣàǹfààní kan táwọn bá fọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mú ẹ̀kọ́ eléyìí máa wà nínú yóò máa wà nínú àgbọ́yé àti ẹ̀kọ́ ńláńlá tó wà lábẹ́ ááyà yìí ìṣẹ́ náà ti pè wọ́n oníyá máa kára kúrẹ́ ẹ̀yìn ìran kúrẹ́ àwọn kálí mọ̀tàn náà wà á ṣáájú gba àdúgbò wa wọ́n ní òṣìṣẹ́ náà bá pè wọ́n pẹ̀lú báyìí tàbí ìkójọ ìfẹ́rù ọ̀hún sákó ẹ wá bẹ́ẹ̀ tẹ̀ là ẹ rárá yín kúrò nínú àná lọ sí ojú ọ̀nà ẹ̀mà ẹ rárá yín kúrò nínú ìdìnnà bọ́ síbi ìmọ̀nà tó jẹ́ tọ́lọ̀ láàrúbù ni à ń sùn nínú wọ́ kẹyà èmi ìgbàlódé yẹn gẹ́gẹ́ bí ànábì ọlọ́run láì jẹ́ pé ẹsẹ̀ náà kò sáǹfààní kàtí mo lè fi ń jẹ́gbẹ́ dàlù fún yàrá. Ìyá Abbas ìbìnà Abdul Mọ́sọ̀lì ọkọ̀ Abbas ọmọ Abdul Mọ́sọ̀lì nínú àwọn àṣírọ̀ láògùnì àrùnkà nínú wọ́n ti ẹ̀yìn pé ìṣẹ́rì náà ìṣẹ́rì náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ ń lọ́mọ rẹ̀ sí kìí mọ̀ sí mọ̀ wá. Ìwọ náà wá bọ̀ ń pè rárá ẹ̀ kúrò nínú àlùfẹ́ ọ̀nà àmà. يا صفية عمة رسول الله ممنوع صفية أين مقيم اشتري نفسك أين يسألون كيف لا أغني عنك من الله شيئا وسوء لا قليل تدعو بإجابة له يا فاطمة بنت محمد صلى الله عليه وسلم فاطمة محمد sàlíìrì ìmáàlì màtí bèrè tọ́ba ń sin tọ́ba fẹ́ ní ojú mo ní láàrú ìyá ń sin nínú ọ̀rọ̀ ṣe à. ìtàn pàmí kan ní ìsìn kan lọ́dọ̀ náà tí ọ̀bà tó ọ̀bà tó lọ. eléyìí ibẹ̀ la mọ̀ wípé lára ìgbésí àyè àlàyé àbùdó ìlà máa yá kùdùrọ̀ àlejò ní mọ́lùmí àgbà kò sí ìkẹsàn tá a lẹ́tọ̀ àti di ẹrú kan léèrè àti ìtẹ́rù náà lágbára nínú ọ̀rọ̀ ayé àgbọ̀dọ̀ sí léèrè àgbọ̀dọ̀ sí léèrè ní pípa rẹ̀ ká nínú àwọn nǹkan tí ọlọ́run ọ̀gá ọmọ ádámọ̀ fún bí ká máa bèrè ìfẹ́ ká máa bèrè àforíjì ká máa bèrè àlùfẹ́ náà ká máa wá ọ̀dà gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n ti dè máa sọ wípé ẹ wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí torí pé kò sí nǹkan kan máa ádámọ̀ wọn sì nípa ilé màláyà tí sàn yóò tọ́lá bàbí àyè tọ́lá bàbí ńlá nínú ìdáhà gbogbo àwọn kátà sọ yìí tó ní nǹkan kíkọ́ ọmọ ìlú ká ọ̀dọ́ náà lánàá tó bí ẹ̀kọ́ fàyín nàmà ń dẹ̀ lọ́ọ̀ láàyè náà ló ní láti èyí bẹ̀lẹ́dọ̀ náà tá a ní àlè béèrè nínú táwa alákòóyè táwa ọ̀la táwa ìkẹ́ táwa ìgbàmìlà ìmọ̀rìwọ́ nínú ìlà lílò a máa wá fọ́dọ̀ náà pẹ̀lú ẹ̀jẹ̀lẹ́bì kàwé ìmọ̀ kàfọ́mọ́ ìpínlẹ̀ nìkan wọ̀lùkìlá wọ̀lùkìlá láwo بما شرعه لعباده أن يتقربوا إليه àti fún yọ kàn sí gẹ́gẹ́ bí tọ́nà ọba làkàyà láti wá láti lè fi súnmọ́. Ẹ̀yin àti ayọ̀ láyé kan fi ń tà. Báyìí náà ní sọ̀rọ̀ lọ́wọ́ sàárà àlẹ́ ọ̀sánlá. Bí ọ̀sán mẹ́fà nìkan tó ń ṣe fún Fàtínà. Àbí kíkọ́ àtínà òfin náà wà ní àmà. Tí o sì láǹfààní kan tó ṣẹ̀fẹ̀ iṣẹ́ bímọ bàbá rẹ̀. Àbí kó ti náà wà ní àmà tà. Ẹ̀yin tí wọ́n bàbá rẹ̀ lọ́kùnrin àtẹ̀jẹ́ bí mẹ́wàá bá rẹ̀ lọ́dọ̀ yìí wọ́n la pàrọ̀ bàtà àtàwọn ẹbí lápapọ̀ tí o tí o bá láǹfààní kan tó fi fún àbí kí wọ́n ti náà bàbá ìlú máa ń láwà ọ̀ àwọn ẹlòmíì tí wọ́n wá ṣe àwọn tí wọ́n bá àdájú kan ẹ̀yẹ́ tó kò sáǹfààní kankan táà náà ló ti fẹ́ lè kọ́ ọ̀rọ̀ wà wà káàrà àríwọ̀ pẹ́lá àbẹ̀ tó bá sọlọ tó lẹ́nu jẹ́ pé ìpèsè ànábì lọ́jọ́ gbèrò àlùfíà ní mọ̀ tó sí àwọn tí wọ́n ti lọ́wọ́ tí kùdìẹ̀ kùdìẹ̀ wà nínú ilé wọn lẹ́yìn ìgbà tó náà wà fún àrùn ọ̀sán alábáyọ̀ ìjọba náà tí a bá ṣàkíyèsí ilé ìdájà èké kọ́sì àmì ilé àdìsọ́lé mọ̀ dábàá bàbá náà ló ti jẹ́ fáànù nàbí sallallahu alaihi wa sallam ẹ̀sán bí mọ́ bàbá rẹ̀ ni tí ó sì rí ìsìláàmù ṣe tó fi kó láyé sáànà bí sallallahu ta'ala wa sallam tó ní ní máa bẹ lọ́hùn kọ́lọ́hùn oríjì hàn bàbá bàbá ní máa bẹ lọ́hùn kọ́lọ́hùn oríjì kó fàkúrẹ́jì máa làm ó ní àárín kọ́lọ́hùn ọ̀bá pọ̀ ọlọ́run àjẹkánná ló sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan tó fi kàn eléyìí ń jápèjú ètò ìdájọ́ tó jẹ́ kọ́rọ̀ oníyanjú púpọ̀. fangoro ilẹ̀ wáfẹ̀ àn wá sàkéèsì wáyò létí bá a ti dé nílò àwùjọ. من كثير من الناس من الالتجاء إلى الأموات والتوجه إليهم بالرغبات والرغبات ẹwà wà àwọn èèyàn tí wọn ò tó máa nàbì sallallahu alaihi wasallam nípò láyé wọn ò fi súnmọ́ lọ́rùn tí a nà báwọn èèyàn ti sọ wọ́n di nǹkí àbí àwọn gẹ́gẹ́ ni wọ́n tẹ̀ kọ́kọ́ sọra wọn da nǹkí ọlọ́run pè wọ́n káwọn èèyàn tó wá pè wọ́n ní tọ́lọ̀ wọn pè wọ́n bí wọ́n pera wọn àbí táwọn èèyàn pè wọ́n. nínú àwọn ìròyìn tó jẹ́ tọ́lọ́ ọba gangan fún ara rẹ̀ fún hàn ọ̀sán á táwọn máa dámọ̀ sí ìròyìn ara wọn táwọn èèyàn ti fi ìlọ mọ́ wọn lọ́rùn táwọn náà ti gbà bẹ́ẹ̀ sẹ́ni ìwọ́n pọ̀ jù lórí rẹ̀. iná ọ̀rọ̀ gàbá ìmọ̀ ìdókòkò àwọn èèyàn níbi pé à ń dojú kòkòrò dáadáa à ń dojú kòkòrò orí ayé. tó wáyé pé wọ́n ń dá akọ lọ́ọ̀ lẹ́ẹ̀kan wọ́n ń dá akọ àwọn èèyàn nígbà mọ́kànlá. ẹlòmíì ni wọ́n sì lè má dá akọ lọ́ọ̀ ara ọbẹ̀ ẹgbẹ́ náà àmì ọbẹ̀ ẹgbẹ́ dùá yóò máa sọ pé gbogbo bàbá tó kàn lẹ́yìn ìbálòdà látọ̀dọ̀ bàbá tó ń gbẹ̀dá sí lọ́dọ̀ rẹ̀ bàbá lókè kòtò bàbá nílé àárín ọlá bàbá lókè kòtò ọlá bàbá nílé àárín ọlá bàbá nísàlẹ̀ tìmí. tóye kótó apọ̀lá mọ́tà ọlá mọ̀dínà ọlá yàtí ọlá ọlá ọlá ọlẹ̀ mọ́tà akọ̀lọ́ náà tọ́lọ́n sọ pé wọ́lì lẹ́yìn àtúná òyìnbó pàdé òwò bí ha bẹ́ẹ̀ bá forúkọ bẹ́lọ̀ bẹ́ẹ̀ bá forúkọ tọrọ á orúkọ ọlọ́mọ rẹ̀ wà kọ́ láti fi tọrọ. ẹ fi pè mí ẹ fi bẹ̀ mí ẹ fi tọrọ. a kì í sọ wa à ń sọra wa lọ́wọ́ ọkọ yìí à ń sọra wa ní àbúlá pè é orúkọ nìkan lámà àmọ́ tó túmọ̀ sí à ń sọ̀rọ̀ wa ní abdulrahim abdulroga abdulroga abdulhayi abdulhayi ẹrú ọlọ́run tí ń tẹ̀lé àtọ̀rẹ̀ ní ìlú lọ́dọ̀ àtàràbọ̀ làwọn èèyàn ti ó sì gbọ́ tí wọ́n ń pè yẹn kan ní abdulhayi ọlọ́run bí bá ní jẹ́ alhayi ọlọ́run fún mi lẹ́nu bíbọ̀ ọlọ́run fún dání sí o lẹ́nu kò lẹ́nu o mọ́fà mérèwérèwé o àyẹ ẹ̀mí fún àwọn ọmọ ẹni bẹ́ẹ̀ ní sáà máa sọ̀rọ̀ dọ̀ lọ. torí pé àmọ́ tó kọ́ lẹ̀kùn àmọ́ tá kọ́ lẹ̀kùn àtúgbò àyẹ̀ láfọ̀ láyé. bí ó bá sì kù nítorí ọba nìkan kápẹ́ ẹ̀ bí ò ní kù ìkápọ̀ lọ́nà ìbọn bẹ́ẹ̀ ní sáà máa sọ̀rọ̀ tí ó sì dáko kankan. Abdulrazak à ń pè é ní Abdulrazak wọ́n túmọ̀ sí pé ọmọ ọ̀rọ̀ ni Abdulrazak ti máa ta ìrìkì àwọn yòókè lọ́wọ́ ọlọ́mọ wọ́n níbi tó déjú òyì ìjọba gbà làwọn kù lẹ́nu àpéjọ́ tó gbà àwọn èèyàn kù tí ò pa lọ́mọ náà. ló gbà làwọn èèyàn fún ọ̀rọ̀ àti kìlú. ìjọba sọ pé ẹgbọ́n náà dúró lórí rẹ̀ ẹ̀sìn kọlọ́ọ̀ ó ń bẹ́ẹ̀ nù nǹkan tí èèyàn máa béèrè lọ́dọ̀ ọlọ́ọ̀ wà ní ẹni tó bá fẹ́ balẹ̀ lásìkò jẹun nígbà tí ibi ẹni tó ṣe àwọn àti àlùkò ráǹtì wájú tí ń sọ fọ́ máa yá mọ̀ wípé ẹni tó bá ráyè rí lè ní ọmọ kan kó dìgbà tọ́lọ̀ bá fi àsìkò fò lọ́hánù lọ wàlà àwọn àwọn àti wọ̀tà yìí láti là wípé ẹ kọ́kọ́ kọ́ lọ́lẹ̀ lọ́dọ̀ bá nǹkan fẹ́ lówó. òbí ti fi dè ọ̀rọ̀ sí bẹ lẹ́yìn ẹ̀ tó lè mọ̀ pé àbúrò bẹ lórí ilẹ̀ ọba àti kàdírà yìí táà ń yìí táà ń bọ̀ lọ́mọ wa ètò tí ń bẹ lára ọmọ ádámà ti fẹ́ ju ètò gangan lọ sí ìtàn ádámà torí pé ọjọ́ yẹn ló yẹ kó ṣẹlẹ̀ kan lẹ́yìn tó ọmọ ọjọ́ yẹn ló ti sọ̀rọ̀ ẹ̀ jáde tuntun ìkọ̀kọ̀ kọ̀ lọ́nà ọ̀rọ̀ tí òsì yọ sọ̀rọ̀ ìṣe áàbò nìkan o àwọn ọ̀dọ́ làǹdà tó ń jẹ tuntun wọ́n ti ń jẹ lọ ìjẹta là ń sọ̀rọ̀ yẹn nìkan wá àti káàkiri káàkiri káàpàtìkò sí tókàn wá àdéńtúálè àti lórí three hours kódà three hours ẹni òjòkó ẹnìkan ló béèrè béèrè kan ló ní ìdíbi béèrè mi ìbéèrè mi ìbéèrè mi láti nine o'clock àti kúrò mẹ́rin lẹ́kùn tàbí ní òjòkó rárá mo fẹ́ ra nǹkan ládùúgbò yẹn ni o kódà ẹnìkan ló wá gbowó pé wọ́n ti sùn níbi ìtẹ́tẹ́ fẹ́ra ẹnìkan ló wá lọ ra nǹkan náà wá ó tún wà mú bá mi lórí ìgbò àwọn èèyàn wọn ń fi àwọn àkàwé àkàwé àkàwé tó léra wọn irú àwọn kan táwọn náà àwọn tó ìfoni tó fún ìfoni tàbí ìfẹ́ tó ń fojú rí nípa àbúrò àwùjọ pàápàá jùlọ lórí àwọn kan fẹ́ àlùfáà ìṣèwádìí. tọ́ àwọn èèyàn ò fèrè ṣùgbọ́n kí ni wọ́n ṣe wọ́n ń darí fọ́tọ̀ àwọn òkú àtàlàyé wọ́n ń béèrè dáadáa lọ́wọ́ wọn wọ́n tún fi dẹ́rù bàrà rẹ̀ ọ̀hún máa dùkú alàyè àtòkú fún ọ̀sìn pápá ìńtẹ́lọ̀ nǹkan kò nìkan lòún ní alààyè kan àtòkù kan ò pápọ̀ ẹ̀. ẹnìkan bẹ̀rẹ̀ nípa zakat wípé ẹni tá a fún ní five hundred thousand pẹ̀lú ká tó fún mọ́ tó yẹ kó yọ zakat òun gẹ́gẹ́ fúnra rẹ̀ yẹ kó yọ zakat lọ́dún tó ń bọ̀ nínú èrò òkè tí mo fún mi nínú èrò òkè ẹ fún ten million lórí owó yẹn jẹ́ náà kó wá náírà ní ètò ní ètò kọlọ. ẹ wo àwọn olówó ẹ wo tí wọ́n ń sọ báwọn ẹlòmíkan lómi máa ń sọ fún yíyọ pé a ah, nínú kíkọ́ èdè òde yìí káàtì mílíọ̀nù ń sọ̀rọ̀. òṣìṣẹ́ mi dé mọ́ ìfẹ́ o ẹ̀yin òkú kojú eléyìí wò ó ẹni tó ẹ fún lówó òun fẹ́ẹ́ lérò pé yóò zàkàdùn ọdún bọ̀ ó lé fún sọ́ọ́ fíkà fún zàkàdùn ọdún bọ̀. Allahumma illa idha kana safihan àgbẹ̀wájú tẹ̀sí ojú òmòwò lò tó jẹ́ pé yóò fi káàdà pé ẹ̀bá amánìkọ̀ tó fẹ́ ṣe ìgbẹ́ tí èdè tẹ̀lé dé ìgbẹ́mùgọ̀ tó lọ́wọ́ síbi tí wọ́n mọ̀ ń pa ẹ̀ ọwọ́ lè lọ ẹgbẹ́ tó tẹ̀ gbọ́ngàn sọ pé àìmọ́ lórí ẹ̀hún kò ìlàbọ̀ atẹ́gùn ní òòlù lówó bí ìbá ti tẹ́ atẹ́gùn ti lọ́nà rí ẹ̀hún kò ìlàbọ̀ atẹ́gùn ti yan yóò rẹ̀ ẹ̀fẹ́ lè má bìlí ìpolówó mi lọ sọ pé a ah, àdánù báyìí iye báyìí ló jẹ ẹ̀sìn ẹlòmíì tí ń ṣòwò nípa tẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀. ẹnìkan sọ wípé òun kúkú gẹ́gẹ́ bí ọmọ ìyá ọlọ́dà kan bá ń bẹ náà mo ti ń retí owó mi fún ẹbí dìde mo bá ṣàdúrà máa ní mo ní kí sẹ́yìn gbẹgbẹ náà lẹ́sìn fẹ́ mọ ẹ̀sìn lọ oníṣẹ́wọ̀n náà wọn ò yà síbò mi mo bá ṣàdúrà tẹmọbẹ́tò pàkíyèsí kan láàrin onífẹ̀wọ̀n náà ó wà nínú òwò tá àjọ máa ń ṣe sáńpé mímọ̀ náà rárá sẹ́yìn tó wọlé pé yẹn nìkan kù jẹ́ tẹ́wọ́ pàtàkì lè fẹ́ máa tà ó yé ìdáàbò tí kò sí lè wá àgbàdo lè fẹ́ máa tà tó bá ti ní pé ẹwọ àgbàdo àtọ́ka rà tó lè jọra lọ tó bá di pé ẹni tí ó fi owó yẹn tẹ́ni wọ́n bá fẹ́ yí sí ọkà bàbà kó kọ fẹ́ tó lówó. torí pé bá yí sí ọkà bàbà lọ́wọ́ bá lọ ó jẹ gbèsè nínú sẹ̀ríà lókè tí ẹjọ́ gbé kò sọ ni pé ẹ máa ra àgbàdo ẹ máa ra nígbà tó jọ̀rọ̀ ọkà bàbà ò sí lọ. àmọ́ tó bá yẹ ká bọ̀ ní nígbà tọ́wọ́ bá lọ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ pé sí èrè àkókò torí pé kò kọjá ìlà ìfẹ́ tó dùn náà parí. kí wọ́n ló fà gbogbo wa jẹ́ wípé ọ̀dọ̀ òkú àbáláàyè tó jẹ́ pé àjùlù agbára dáhùn ohun kápá àǹfààní kan àbí ìnira kan fọ́mọ adẹ́mọ̀ lọ́mọ ìyẹn wá di olùdíjú kọ̀ọ̀kan لا يملكون لأنفسهم ضرا ولا نفعا gbogbo nǹkan yìí bá wọ́pá tó ń dé ìfò tó lè láàrú mẹ́rìkà lónìí wà nẹ́bí sọ fún àwọn èèyàn ọ̀nàlọ́ ọ̀sán sẹ́yìn bí ọlọ́run bá òun ni ọba gbogbo ọba oníkàpá gbogbo ẹgbẹ́ nìkan. ìjà máa ń tàṣà ọmọ ọ̀fẹ́ gbọ́ bá wù ọ́ lọ́la tí yóò pàtó àwọn èèyàn wá wà kọ́dọ̀ náà nígbà tó lọ́n làmọ́ lẹ́dẹ̀ tí wọ́n ní rárá léèyàn bá fi ti gbọ́ padà sí kò lè débi tó ti gbọ́ padà náà ní àlọ́ ọlọ́run ti ròyìn ara ọlọ́run ló máa ń ìyàn tó kù. wípé ọlọ́run olùkápá ìjọba. olùkápá gbogbo ọlá pátápátá ìyẹn ni kí ọlọ́run ní ọlá ẹ̀ borí gbogbo ọlá tí mo fún ni lọ́lá. ìrẹ ọlọ́run ló máa ń fi ìjọba fẹ́ni tí o bá fẹ́ lẹ́yìn ipò gbogbo kò láyé. tó dẹ̀ bá àwọn ẹ̀fẹ́ ọlọ́run ti gbà lọ́wọ́ báwo ni òsì fẹ́ ọlọ́run ti fún un ẹ dákun méjèèjì òun ni òsì tẹ̀lẹ̀ ní àwùjọ nínú ẹ̀já yìí ẹ má ti lọ sí kọ́sì yìí méjèèjì ti tẹ̀lé àdé ìtẹ̀lẹ̀ ẹni tí wọn ò fẹ́ ọdún bẹ̀ ẹni tí wọ́n fẹ́ tóun náà fẹ́ tí o kò yọ káyà tó pè é bó láti kọ́ ọlọ́run ti gbà àwọn èèyàn ti dìbò léyìí. ló bá bọ́ ló bá di yáwó méjèèjì ti tẹ̀lẹ̀ láwùjọ wa ó tẹ̀lẹ̀ lókè ó tẹ̀lẹ̀ sálẹ̀ méjèèjì yẹn ṣẹlẹ̀ báwọn tó ti sàárẹ̀ ó yẹ kó ti dédé àbẹ̀tí ṣe lọ́wọ́ lórílẹ̀-èdè abọ́wá kan tó ṣe kò yẹn. ọ̀fẹ́ abiola o kò sẹ́ni kan tó sì yí ìjẹ́ nínú òṣèlú nàìjíríà nípa wípé àwọn ìran tí wọ́n wà lórílẹ̀-èdè kan fún ọkọ̀ ọ̀tún ìrẹ́lẹ́gbẹ́jọ́ làfẹ́ kò sẹ́ni tó sì yí ìjẹ́ ọkọjá fifty fifty o tẹrẹ ọkọjá fifty fifty kọsọ pé fifty ni ẹnìkan mú forty ọkọjá thirty seventy. ní ètò túmọ̀ sí pé òun làwọn ẹgbẹ́ ń gbà ní. ìwọ́n kò sí ní ètò ọlọ́run kò sí ní ètò ọlọ́run. tí wọ́n ló pàdé ọjọ́ sẹ́ni kan máa fẹ́ gbé pò lónìí ọ̀nà lójú làwọn èèyàn ń gbà àkọ́kọ́ ọ̀dọ́ gbọ́n padà èso ọmọ èèyàn ẹlẹ́ẹ̀kejì èso gángan sí ìtọ́mọ ádámà lọ́ọ̀rì ilé ìmọ́lẹ̀ lọ́gbọ́n èèyàn kan wá lọ́jà ẹ̀jẹ̀yẹ̀ kan lọ́ba síbi kan wá lọ́gbọ́mọ̀ fóònù wa. òun náà ní òjò àbúkọ́ yẹn kò náà ní ògùn. níbi ìdúró tí mo sọ ọ̀rọ̀ jẹta ọ̀rọ̀ alẹ́jẹta nìyẹn. ẹnì kan júwèé pé ya wèrè ẹ mọ̀nà tó bá ya wèrè ó fẹ́ tó wọn ní kó lọ wá orí òkú tó bá mọ̀ ẹni tó ń gan gan mọ̀ wá kú kó lọ wó yẹ̀ wá. àwọn ọdún mẹ́ta rẹ̀ ẹ̀kan jẹ́ náà ló tó gbọ́ tó ń sọ yìí kì ṣe ìtàkùn ẹ̀kọ́ ọlẹ́bìbì kan. ọ̀rọ̀ àkàtà ìkú ládùúgbò wọn, ó wá mẹ́tọ̀ fóònù lórí ẹ̀. Bí àkàtà àbáyé sọ̀rọ̀. tó bá fi tó tẹ̀sí. wọ́n ní òun náà lọ́wọ́ á pè tó bá ti wẹ́sẹ̀ yẹn pé tó bá ti rí bí ọ ọ̀dọ̀ tó lọ́wọ́ gbowó wa ibi tó gbowó bá wà ọ̀dọ̀ tó bá ti tó bá ti tẹ́ mi lọ̀ wá ní òdò wa tó bá ti tó fi mi lọ̀ wá ní òdò wa ló bá tẹ̀lé ìgbà tí mo gbà tí mo ń kọ wípé iṣẹ́ wa lẹ́gbọ́n àwọn tí wọ́n máa ń pe ẹ̀dùn tí wọ́n máa ń pe ẹ̀dá àti kọ́ọ̀lẹ̀ tó wọ́n lòwò ní tó bá ní ní wọ́n ní ní kọ́pọ̀ láyé fọ́n láyé ìgbà ló lọ́wọ́ ilé ni ẹwà pọ̀ pẹ̀lú wọ́n ní ló bá ló bá fi dìbò fún ló bá pe bàbá síbí bàbá àmà rẹ̀ dìbò pé a pé nígbà tí mo wà láyé ó ń jalè ní ó yọ sí ti fésìkè kọ̀rí mọ̀ àlùjọ náà ń kiri pé mo ń jalè nígbà tí mo wà láyé tó wà nígbà tí mo bọ́ wa sọ̀rọ̀ àlàáfíà wọ́n wá sọ fún ẹni bá jòkó pé ó ṣe tí bọ̀sẹ̀ lórí ìlú ọdún tó pè ní o tó lọ́dún tó pè ní lẹ́gbẹ́já òṣèlú ọ̀rẹ́ bíbí ẹni ó pè ní lẹ́ẹ̀kan mo sọ fún pè ní lórí tó lè jẹ́ àlẹ́gbà mo wà láyé mi tó ọdún jẹun ọdún ẹ̀kọ́ rẹ̀ láti pè ní náà wọ́n ní kó tó kájáde léwọ̀ wá ẹ̀kọ́ jáde báyìí kò bọ́ ní ìsọdúnkò láyé kò bọ́ ní òwèrè tó yà kò ní lówó kò ní ní mo ń gbọ́ ìròyìn kan tó jẹ́ pẹ́ẹ́sì ti ọ̀yọ́ bí pé àwọn èèyàn méjì kan wọ́n ti sọ wọ́n tẹ́lẹ́dẹ̀ ṣe òjòrè lé Um, bí ẹlẹ́dẹ̀ fún ọjọ́ méje ọjọ́ méje òsì pé ẹdún kan ọdẹ ẹlẹ́dẹ̀ tuntun owó ni wọ́n ti tẹ̀lé ìròyìn ọ̀yọ́ yìí ló gbé ìmú ọ̀kan náà ló ń gbọ́ ìdí gbọ́ fẹ́ jùlọ náà èèyàn ọmọ nàìjíríà lójú àánú ta ló sì sọ wọ́n dé èèyàn o bàbá tó sọ wọ́n dé ẹlẹ́dẹ̀ tuntun o wọ́n sì sọ wọ́n lójú ẹlẹ́dẹ̀ tuntun nínú ọ̀hánà wa. àwa padà gbọ́mọ o bóyá wọ́n dé yẹn padà bí wọ́n dé yẹn padà wá. ọmọ yìí ń sọ fún mi pé gbogbo tó bá tà àti tó wọ̀ bá ní ti láyé mọ́ lòun ti rọrọ̀. àánú ó gbọ́dọ̀ ní tí ẹni tí ń béèrè orin àbí tí ń wá gbọ́dọ̀ wọn dà níbi ìnira níbi aburú àbí mùsíbà lọ́dọ̀ ọlọ́run ó kéré náà má dárò. ibẹ̀ wọ́n ti ibẹ̀ ni wọ́n ti sọ ẹni tó kún wọn pé wọn àtìyàwó ẹ̀jọ̀ gbà pé àwọn kan máa san owó pé èyí tó kú àwọn tọ́jú ẹ̀ ìjọba àwọn oníkó tó ń sọ fún nípa rẹ̀ lórí náà kọ́kọ́ parí ọ̀sọ̀ parí ìtàn ló tó rántí wọ́n ní kò parí ilé ìgbà lọ́bẹ̀ kò lówó mọ́ kó tó wá padà dé lówó mọ́ ló padà dé lówó láì tọ́nà àárọ̀ ẹnìkan ń sọ fún mi tó ń lọ ọdẹ jáde náà ti lówó oníkọ̀ọ́fẹ́ láyé ọlọ́mọ ẹ̀kọ́ òun ni tòun owó bọ̀dọ̀ ń fẹ́ mọ̀ pé ní sọ́mọ́ tó gbowó ló lọ wọ́n pa three thousand five hundred naira níbi iṣẹ́ ìjà nígbà náà lọ olóṣù òun òun fẹ́ mọ̀ bóyá ni wọ́n lówó lọ́nà kan bí ìpèsè ọlọ́run ló fún yàn lówó onígbàtí ìkàtà tó náà lẹ́nu jùlọ ni pé gbogbo tó ń kó kalẹ̀ gbé lọ ó fi ní àtìkíní wa àtòwé tí ó fẹ́ máa rí rẹ̀ twenty three one thousand five hundred naira lọ́wọ́ nígbà náà lójú ẹ̀ tó wọ́n two thousand naira oníbi tó ti kọ́kọ́ ń gbéra àwọn káwàdà ní pé owó tí òun fẹ́ di lówó òun jẹ́ máa gbà lọ́wọ́ wọn sí wọ́n two thousand bẹ́ẹ̀ kódà ó lè kódà ó lè mọ ó lè mọ nà ń àmọ́ tí wọ́n gbà lẹ́yìn ọ̀rẹ́ wọn gbà tó ti ayé àtàkùn yá mi. wọ́n nígbà tó ń débẹ̀ tí wọ́n ṣe gbogbo kan lọ́jọ́ bá ní kò wá ó ń kọlọ́ ń bóra fún mi pé òun òun fojú kan wó òun fi bí tóbi ọlọ́run bá bóra. bákan náà àti òun mú lọ nípa fún ìgbẹ́kọ̀ sí two thousand dà náà ó ní bíìlì ní bíìlì kan láti fifty thousand àbí bíìlì bíìlì yẹn wà lórí ara wọn tó fi kan sílẹ̀ ní róò méjì àtààbọ̀ àwa ni ó lè tó lè lọ tó sẹ́ni kankan tó mọ̀ èyí ṣe kéèké owó àmọ́ tó bá ṣe sùúrù owó tó ń bọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ wọ́n fi kún fóun ọlọ́run sọ pé owó ti sùúrù òun ti sùúrù oníṣojú ìnáwó ti wọlé pátápátá àti sáńtì rọ́bì ha ó ti sọ fún mi gbàdó sọ fún ẹ kó wọn owó yẹn wọ ilẹ̀ ìdá ìjókòó sí pátápátá sí ìkẹyọ̀ kan. ti dọ̀gá ẹ̀yìn mọ ẹlẹ́sìn tó wà báyìí bọ̀ ọ̀gá ni ní fẹ́jà lọ́dà fẹ́jà lórí ìdúnnù bọ̀ ọ̀gá ni ní ìfẹ́jọba. bí wọ́n gbà mọ́ ẹ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ pé ọmọ ẹnìkan dá tí wọ́n gbé lọ sọ́fíìsì tó mọ́ wa lẹ́yìn tó mú kan náà ọmọ tẹ̀ tó bí. àbọ̀bẹ̀ nìkan wọ́n fẹ́ẹ́ dé ní láwùjọ ẹ̀dá kan ṣàánú ẹ̀ tó sọ fún wọn bá lè láyé kò ní kọ́ni gbé yín o. àánú ìṣèlú ìjára ìjọba rọrùn ẹ ẹtún wá lọ kàtàn àwọn tí ń jẹ láyé lónìí ẹ lọ kí èsì wọn ti ń lọ ayé láwọn tí wọn tó gbẹsẹ yìí lábẹ tìkáàbọ náà sí náà mẹ́rin sọlọlọ ìtàlọ ọlà tí wọn ti kẹ́kọ̀ọ́ owó sí ìkógun owó ẹ lọ wọn ti náwó bẹ́ẹ̀ wà bá rẹ nìkan ti náwó dáadáa láwùjọ lónìí à ń ti náwó bí ẹlẹ́dẹ̀ báyìí ẹ tí ì rí ẹ rí irú ẹ rí ẹ lọ sọ́dọ̀ ọlọlọwà rọmọdọ ní bọ bẹ́ẹ̀ ló mọ̀ rò pé kí owó ọlọ́jà ẹgbàá náà ni wọ́n mẹ́yìn àbóyún fẹ́ wú ilẹ̀ ti kàn. ọ̀wá sírù òun èèyàn tó wọn kódà tó jẹ́ dẹ́rẹ́bà ẹlọ́mọ ẹ̀rọ bá àwọn dẹ́rẹ́bà ti máa ṣe láwùjọ wa ẹ máa lẹ́rù mọ́ra wọn lọ́wọ́ sọ́mọ̀ pèrò Ìbàdàn Èkó Abẹ́òkúta kiri kan bẹ́ẹ̀ náà nílẹ̀ lára wa bóyá lọ́dọ̀ bóyá bá kàn ní ìlú lọ́dọ̀ àwọn òyìnbó gbogbo kìíní náà àwọn ọmọ náà máa ń dàbórí ó ti fi gígígí kìí ti dẹ́rẹ́bà o yóò lọ mọ́ rí ní aláwọ̀ tí ẹnì kan pèrò láti dáadáa lè ṣá láti kíkọ̀ láti kú bí ìpòlérò kan àwọn kíkọ̀ sí ìlú tí ọ̀sọ̀ọ̀sọ̀ ní ìmọ̀ ìlú ọ̀gá ọ̀tàrànlá láti mọ̀dínà ọba ọba one thousand kilometre àlọ́ ìyá àwọn adékọ̀ sí ìlú tí ọ̀sọ̀ọ̀sọ̀ ní ìmọ̀ ìmọ̀ ńlọ àwọn ìfọ̀ láti ìfàjọ láti tóbi ibẹ̀ ni dẹ́ẹ̀bà tàwa àti dẹ́ẹ̀bà kàkí wá láyà àti pé kò ń dá àwa fóònù látàrí àwọn ọ̀rẹ́ o. ẹ wá já àwa dẹ́wà méjì náà mi ò mọ̀ ìmù èmi nìkan ló wá padà kù àwọn èèyàn méjì tó sọ̀ kalẹ̀ lọ́nà láì sí ìdérí ẹ̀ wá pèmí àti bàbá tí wọ́n já wa fún ìmọ̀ bá mi kò láyé ńjọ́ náà bàbá yìí ní orí sí níbi tó ń kò sùn nǹkan látàlẹ́ lẹ́yìn tó kéré rẹ̀ kan. orí ẹ̀ ló wà lọ láàárọ̀ bóyá bí ó lé lọ́rẹ́ kìlómítà nínú gẹ́sà wọ́n ní ní àpá àtẹmọ́kọ̀ wà wọ́n ní mọ̀ wà nígbà wà bí pàtàkì àrà bí gbọ́kọ̀ fún láìpẹ́ ní bá tó ń fò mo bá ń bá tẹ́ àrùn pé àbáàbà náà yàbáàbà náà orúkọ mú ní bàbá ó ní ìwà bí ìṣẹ̀yà èyí ń jẹun sọ́kún tó ká dédé epo kan níwájú náà mo ní wàá dójú ẹ̀ báyìí o nígbà táwa délé kò yẹn làwa fi àmọ̀tí àjẹun àjẹǹkankan lọ́ba ní ìwọ̀n àgbọ̀ báyìí ó ní ọ̀nà yìí lápá tí a lè ọlọ́pàá báyìí ọlọ́nà yìí torí sàwọ́dí nílẹ̀ wọ́n nílẹ̀ ti nàìjíríà lọ èrò tí bẹ́ẹ̀ lẹ̀ ni òṣèré èrò tí bẹ́ẹ̀ nàìjíríà kódà wọ́n ń pè ní wọ́n ní sàwọ́dí níbi kan sọ́ńtẹ̀ ní àrùn ó bọ́ọ̀rù lè pa á ní tàbá dá ọyún yẹn àdúgbò mẹ́rin wọ́n ní apá kan wà nílẹ̀ tó máa dámọ̀ wọ́n lé tí wọ́n fi ṣe kankan ìgbógbó náà dé àgbógbó àlùfáàlù tó ń dá wà lásán mo bá wakọ̀ fáá títí wa ara àbáwọn wakọ̀ àjẹ̀wò náà tẹ̀sí máa fa wakọ̀ ó tún wakọ̀ wakọ̀ wakọ̀ ẹ̀ẹ̀kan náà ni mo ìyá àti tẹ́tẹ́rà tẹ̀lé sí wọn nílà bá débẹ̀ ẹ wá jẹ́ kó rówó nǹkan ẹ wá pèpè ẹ̀ fowó sí náà ẹ lè gbà tó jẹ́ bàbá lówó ẹ sì bó lówó kàn. kí ló fà ọlọ́run tí wọ́n ti léèrè òun wọ́n ti gbà tó ṣe. ibi tí èsì ti fi ń bá wọn wọ́wọ́ wọn ò lè fi fayé débi tó ti ṣe ìṣiṣẹ́ náà. yẹn káwùjọ wa ojú ìlú báyìí ìdíjọba ìbá ṣe wíìlì àwọn olówó lè ṣe tí wọn bá so bí olówó lè bẹ tí wọn bá ṣe náà àwọn olówó kan ti bá ń gbọ́ tó owó bá jà lójú tó mọ̀ kọ́ lọ́run ló kùn lówó èdè kùn ló ń bẹ̀. gbogbo ìjà ní ìyẹn olówó kan lè ṣe ìjọba kọ́sẹ̀ pé tí ojú yóò ní máa tẹ̀lé náà. olówó kan lè ṣe. bọ̀t ní àmà ìfánilì. sọ̀nà pé àwọn èèyàn tí wọ́n máa ń bèrè àtìkọ́ lẹ́bẹ̀ẹ́sì sọ̀nà tó ń gbà ní ètò sọ fún ọ pé náà ní ẹ̀jẹ̀ lówó òun ọkàn lówó ni o. ó bẹ nínú ìlànà àwọn ìlú ìwọ náà ní ẹ̀jẹ̀ yẹn mo sọ fún ọmọ ìyàwó àti ọmọ ọlọ́run fún ọ̀tá náà tí wọ́n mọ̀ tẹ̀ àbí wọ́n tẹ̀ sí wọ́n ti bẹ́ẹ̀ kó bọ̀ fún ọlọ́run jẹ́ àkóbá ìgbọ́jọ fún kóbá wa náà ó ní ọwọ́ akọ́kọ́ sàdá àbúrò àbá tó di ọlọ́run máa ń dìde òun ṣe ń kéré gan nígbà náà bọ̀ fún máa ń dìde òun sì náà sílá àwọn tó sùn ni bàbá àwọn abẹ́rẹ́ pé ta ni máa ń sùn lóru nínú nínú ní pé òun ní ìgbé òun mọ́ kàtó náà ní tó máa ṣe náà sílá òkè eléyìí dáa má pe àlùjọ̀nú o bàbá tí ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n ó ti lé ní ilé-ìgbẹ́ tó bá ti yà tó ti kó láyé ẹni bàbá àwọn akọ fún pé má pe àlùjọ̀nú o sọ̀rọ̀ ẹ̀wọ̀n ìtọ́ ọlọ́run ṣe eléyìí ń dára ó láwùjọ kan sẹ́nìkan wọ́n pe sẹ́là kan ní tètè èkì òmíràn ti gbọ́ rí nígbà tá a kéré àlùkòránì ènìyàn lórí èyí ó di ẹni ẹni ọlọ́run láyé àtàkì àmọ̀ nígbà wọ́n àlùkòránì ènìyàn bá mọ̀ ọ́ta dáadáa àwọn àtàwọn ọ̀láìkà kan ni wọ́n jọ wà ní ní ní orí kọ́ọ̀pù kan náà nígbàgbọ́dọ̀ àlùkì àmọ̀ náà sáfàrọ̀ tó kẹrọ tó tó yẹ mọ̀tò ránkà dáadáa ipò àgbẹ̀dẹ̀ ilé ìní àyíyàn lórí ó ní mọ̀ bá ń nígbà tó di ọjọ́ kẹfà tọ́lá ọjọ́ méje ni wọ́n fi ṣe ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ òun bá rí ẹnìkan tó ga tó sì bọ́ wálẹ̀ bẹ́ẹ̀ ọkàn wà ọkàn tó síwájú báyìí oníkèké fún ńlá làwọn ọ̀kan náà àbúrò wa lọ sí sọ̀rọ̀ yìí ó ní bọ̀dà òun kan wo òun tún bójú lọlẹ̀ òun tún wo òun bójú lọlẹ̀ ó ní ìbẹ̀sẹ̀ nígbà tó yá ara òun gbọ̀n ọ̀dọ̀ kọ́kọ́ bá wọn báwọn ohun tí wọ́n á gbọ̀n sẹ́yìn bá wọn òun bá ta bíi ẹ̀dẹ́ òun bá ta bíi òun ti nínú ìlànà ló wọn lọ sọ fún ẹgbẹ́ náà tàbí nílá ẹ̀ ẹ̀ sọ fún màá rí ẹni kí lè rí ìhàǹtó orí mi ó ti tẹ́lẹ̀ sí èyí wàá kí ìyá bí ẹjọ́ wọn á dẹ̀ bèrè ìjọba fẹ́ òótọ́ sì ni èmi mo jẹ́ ń sọ fún ọ̀hún ṣé lọ sí títàrà wọ́n ní tó ṣẹlẹ̀ sí ọ̀tẹ́ni fábúlà ní àǹtọ́là kẹfà ayé àwọn àtòkí èdè ọjà ara wọn tán ni ayé ti bàjẹ́ àti àmọ̀ ti bàjẹ́ mo ní àwọn á sọ fún wọn lórí ìwé rẹ̀ fún ṣe bí ẹ̀fọ́ bàbá báyìí bàbá yẹn àdéhùn ọ̀hún seventy of seventy something years bàbá yẹn ti lò bí one round padà ní sẹ́yìn láyé kan tó kú bọ̀dọ̀ wọ́n wú ọdún seventeen seventy three kan ni bàbá yẹn ń sọ̀rọ̀ wípé wọ́n sọ fún ọ̀kan náà apá mi ọmọ ọmọ mi káàkiri ìṣèkó làwọn ń gbà mí mo ní mo fi dára mi gbọ́ tí bàbá yẹn náà sọ ní ṣe ń sọ̀rọ̀ nínú ìlú ọ̀dọ̀ pẹ̀lẹ́ sí ọ̀rọ̀ tí òun sọ fún òun pé òun ò rí kankan ní ilé ẹ̀sìn méjì bàbá yẹn wọn sọ fún àbáwá pé ọmọ ìpìlẹ̀ báwọn ọ̀dọ́ o àti báwọn yẹn ti máa sí ìlú wọ́n ní mo bá fojú sí ẹsẹ̀ tí mo rí lòkè ní ìbáraẹni tó parí àwọn òrókè yẹn ó kọjá ilé wọ́n ẹ̀ tó sí ìlú bàbá mi mo bẹ̀rẹ̀ sí gbọ̀mọ́lẹ̀ pẹ̀lú ogun ìdíkọ́ ní ìgbà tí yẹn já tó mi àtìgbà tí mo kọ́ ọ̀run àkọ́kọ́ tí wọ́n pè láàárọ̀ tí mo tó yẹ̀ gbẹ́ wò ní ìbárí mọ́ èèyàn ní rí mọ́ lẹ́yìn bá fi dá lóhùn. àmọ́ tẹ́lẹ̀ kan bá dá lóhùn ó ń bẹnu sọ́ọ̀tù bákọ́ra ó ń bẹnu sọ́ọ̀tù àtẹ̀fà náà wà má kàfàrà Suleiman ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. سورة البقرة آية 53 àwọn èsì ẹ̀mọ́gbàgbé nǹkan bá kọ̀ wá níbi ọ̀rọ̀ yìí o ò ní pé wàlàkìn إذا نظر إلى الواقع الآن من كثير من الناس من الالتجاء إلى الأموات والتوجه إليهم بالرغبات والرغبات وهم عاجزون لا يملكون لأنفسهم ضرا ولا نفعا. أو تعالوا ينسلني tí wọn fi pe ọlọ́run mọ́ wọ́n ní kọ́lọ́run máa ń pẹ́ sábà tẹ̀lé wọn búra bí kàn gbẹ̀dọ̀ kàn pé ẹ̀wọ̀n fi ẹwà kọ́lọ́run búra bò ó ẹtì sàkànnà búra bá débi ìtọ́jú ẹ̀dá jájáre tàbí ẹ̀kọ́ tó búra bá rí ti ẹ̀dá jájá ká mọ kámi ojú ẹni bí ìjọba ìgbọ́lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yẹn nù ẹ̀kọ́ náà búra ẹ̀ nára ọlọ́run ní wọ́n mọ̀ kábàrọ̀ Suleiman. Ànábì Suleiman sẹ́ ń fi ìsìnkúti sẹ́ ń fi ìsìnkọ́dọ̀ rẹ̀ tí máa ṣe kèfèrí ànábì ọlọ́mọ ni tí máa ṣe kèfèrí. Ṣùgbọ́n àwọn èsì ni wọ́n sá ìgbàgbọ́. Tí wọ́n kọ́ àwọn èèyàn ní gán. Àti wọn bí àtọ̀kalẹ̀ fún màláìka méjèèjì. Ẹ tẹ̀síwájú. Àwọn mọ̀lẹ́kà àwọn mọ̀lẹ́kà tí wọ́n àwọn mọ̀lẹ́kà kankan ò sì balẹ̀ jẹ́ lọ́wọ́ báwọn àwọn onígbàgbére ní ìdènà ti kò sínú rẹ̀ àwọn ọlọ́run lè takọra wọn o. àwọn mọ̀lẹ́kà kan wọ́n kọ̀kalẹ̀ wọ́n wá ti dá wọ́n kò sí wọ́n wá ti dùnà wọ́n ti wọ́n ti dàwó. pẹ̀lú ayọ̀ koran ìdíjọ́ ti ń tu náà ni o. pẹ̀lú wípé lára àkúnà lọ́wọ́ àmọ́ àmọ̀ràn kọ́rọ̀ mọ̀lẹ́kà kọ́rọ̀ lọ́wọ́ sọ́tọ̀ yẹn náà ni. wọ́n máa ń àṣọ àbábọ̀ọ́sà sí ìwọ́n ti sí mọ̀ọ́sílà náà yẹn mọ̀ mọ̀ọ́sílà mọ̀ọ́sílà náà mọ̀ọ́sílà pé àǹtẹ́bù náà nọ́ọ̀sì tó bá lọ ní ìlú nọ̀ọ̀sì ọ̀túnlẹ̀ oníṣìmọ̀ sí ẹ̀ wà máa ń ṣe ara ọ̀sẹ̀ ní àbọ̀mọ̀ láìpẹ́ àlọ́ ìdìbò kalẹ̀ tó wọ́n fún àjọ lórí ilẹ̀ wọn eléyìí ló dọ́gba jù nípa sọ pé àti mọ̀láìkà méjì ká sọ̀rọ̀ àyè tó wá fi fún lórí ilẹ̀ ìbádẹ́là àrùkà màrú ẹ̀jẹ̀ tó wájú. àti pé wọn kò ní bí fún ẹnikẹ́ni. wọn ò ní ti dẹ́kọ́ ni. àyàfi kí àwọn méjèèjì ní pé. àfi kí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé. àdánwò ni àwa jẹ́. jẹ́ gbọ̀ngàn. má ṣe ṣe àìgbàgbọ́. bí ọba ti tẹ̀lé àwọn ọ̀dọ́ dàjẹ́. wọ́n ti sọ̀rọ̀ tó sì sẹ́ni ẹ bá sálámà sẹ́ni tó wà nù. tàbó bá ti ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ sẹ́ni ọlọ́run àkàrà àwọn àlékún ò tó sọ pé kí ló fẹ́ nǹkan báyìí ló fẹ́ lóṣè ẹnìkan ní àbí ìgbẹ́ nǹkan ni wípé wọ́n máa ń gbé owó yẹn lójú ẹ̀kọ́ pamọ́ sí mi yóò mọ̀ tó mọ̀ fún ọmọ gbé owó mo ti ní íńtánẹ́ẹ̀tì yìí mẹ́ta àbí mẹ́rin tó ìpèsè mo kà á ní kíra yìí kálí báyìí dáhùn sọ pé mo wà á pamọ́ òun bá mẹ́ta mo ní tó lọ fi pamọ́ kágbà pé ìlú lọ sí lọ sí lọ sí ilé ìpamọ́ síbi tẹ́lẹ̀ kankan ní mọ̀ lọ́ba tó lọ ìjọba tó bá ń bẹ̀. kódà ọ̀kan tẹ̀lẹ̀ lẹ́bi pé iṣẹ́ fi owó rẹ̀ fún òfin ọwọ́ sì lọ gbàtà wọn á tún lórí wọn bá bẹ̀. mo ní ajẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ lóòótọ́ ọyà ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí lábẹ́ kìtàbí ọlọ́ àtúntún náà náà ní ọ̀sán náà láti jẹ́ náà fún ọ̀yọ́wọ́ ẹ̀ mọ́ àwọn èsì máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀ wọ́n ní tẹ́títẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọ ní tí wọ́n fẹ́ máa ṣe bẹ́ẹ̀ fún ju kèfè rí wọ́n kò mọ́ jẹ̀mọ̀ kan ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín nìsín gbọ́dọ̀ lọ bẹ́jà ni tó bá kó yẹn lọ fún òbí dáa tó máa gbé mọ́jẹ̀mú dé gbólóhùn ọ̀gbà gbogbo tó máa gbé dé tó bá ní every month ló mọ̀ gbogbo èèyàn débi torí kó lè fowó parí débi lọ sówó ó ti tèsí lọ ṣé wàá jẹ̀mí ara ẹni kíláàsì yóò wá yàn jíde òun ni ìjínigbé fi kọ ìjínigbé wa ń gbé nípa mọ́kànlá ń yọ eléyìí ó tún kéré ìbẹ́ ìjọ ń gbé pamọ́ ọdún nígbà tó san owó ìjọ wọn dá alẹ́ padà kí ni wọ́n dúró ọ̀nà ilé wọn kó padà ẹni tó ẹjú gbígbọ́n mú jẹ nǹkan tó pọ̀. àbẹ́ni gbọ́jọ́ pé ara rẹ̀ gẹ́gán òun gẹ́gán ló lo ara ẹ̀ gan ẹ̀mí nìkan ló kù torí kò sáǹfà níbi pé ajẹ̀mí ó lówó bẹ̀tẹ̀ ajẹ̀mí ẹ̀ kò ṣebí yẹn náà ṣebí ń gbàgbọ́ sọ ìjọba ó lówó ṣùgbọ́n ajẹ̀mí ẹ̀ àmọ́ kìí tẹ̀lé ìsìn ó lè jẹ́ lẹ́yìn ọdún mẹ́ta ó lè jẹ́ lẹ́yìn ọdún méje ajẹ̀mí ẹ̀ o wò pé tó bá ti fẹ́ ọdún tí kò lẹ́ta tẹ̀lé òun òun níbi owó pé at least òun ó jayé ìlú six months bíbi pé ayégun ọmọbìnrin ọjọ́ àbọ̀ máa dáná tẹ́lẹ̀ bí jẹ́ àrà ọmọ adáná ni ó sọ fún pé ikú yájẹ̀ sí. ayé tó bá jẹ lọ́sùn mẹ́fà ọdún kan ó ti tó ṣe bó kù tẹ́lẹ̀ ọ̀yá dìkúlà dìkúlà sáwọn akọkọ pé ìyá àgbàdo káàdì ẹ̀bá gbé náà lọ́dún tó lò káàdì ẹ̀bá gbé mẹ́ta àní kó ọya ọya kó mọ kó mọ dà kò lè sànú o kò lè sànú. àwọn ẹni ọjọ́ òtún ọ̀rá ló lọ́wọ́ ṣe wá tó lọ bá bùkátà lọ́dọ̀ wọn kó òtún ní bínú ó ní ìjà àrùn ṣe kọ́lọ̀ bá ní kí ìjàpọ̀ dé ààbò ìgbọ́sọ̀ ẹni tó sì kówó pamọ́ sílé ní dájú gbére mọ́ yìí

mu'assasatu al-hayati tayyibah lẹ́sẹ̀kẹsẹ̀. tí báwọn kan ló máa ń tóbi tẹ́ta káwọn ẹ̀dá pọ̀ jù wọn ó tún lọ tóbi mí lórí àbá tó gbé wọn lọ́wọ́ nọ́mbọ̀ kan. ẹ̀wọ̀n ìyẹn fẹ́ tó yóò fi lọ́wọ́ ẹbí sẹ́ẹ̀bù wọn ẹlẹ́ẹ̀fẹ́ ẹ̀fọn ló kọ kókó ọba tó owó mi náà bá tó gbé lórí èdè mi àgbà tuntun náà náà láì sí ọ̀ràn yẹn láì sì náwó ọ̀rọ̀ yàn. ẹ máa sí ìdí tí ẹ bá ṣe dùá tó bá tẹ lọ́wọ́ tọ́lọ̀ bá fún lápẹ̀rẹ̀ nígbà dùá ìdí ìmọ̀ràn yìí ni pé àkàdà ló fẹ́ fọ́lọ́ mo gbà bá dùá àwọn gbà torí mo bẹ lọ́wọ́ ó lọ́gbọ́n ó lọ́pọlọ ó lónìí ó ti ṣe nǹkan báyìí ṣé ti má ti dáì ti má ti dáì pọ̀ síbẹ̀síbẹ̀ kò ní bèèrè lórí pé ọgbọ́n inú mi ìfi òwú ni pé àpò ah, gbàgbàdo àwọn ọjà torí ṣàdúrà ṣé ọ̀bá pàdé à ah, kò lè rọ́ lọ́dọ̀ ibi ọgbọ́n nínú ìgbà ní pẹ́pẹ́tẹ̀ ẹni tó mẹ́sì lọ́wọ́ talẹ̀fẹ́ tó kọ̀fẹ́ sí talẹ̀fẹ́ tó sùn tí o bá tó sùn tẹ̀lẹ́fẹ́ kó kí tí ì bá tó kù. wọ̀hún máa yìí dùn wọ́n lágbára wọn ò lágbára wọn lẹ púpọ̀ wọn agbára já wọn. èyí tó yẹn tẹ̀ lọ́wọ́ ẹ̀ tó fi lọ́lá tó fi yípo tó bá jẹ kó lé ní tí ì tó kù lọ́wọ́ ikọ̀ tó dé òde rẹ̀. ọkọ̀ tó dé ní ìgbẹ́ ni ọkọ̀ tó dé ìgbìnà ni. لا يملكون لأنفسهم ضرا ولا نفعا فضلا عن غيرهم يتبين لك أنهم ليسوا على شيء سورة الجاية قاتل إنهم اتخذوا اتخذوا شياطين أولياء من دون الله ويحسبون ويحسبون أنهم مهتدون tó wà kẹjọ ayà tàbí. Ṣé ìrántí? Nígbà tí àwọn aláìsàgbọ́ pa ìwé sí ọ, pé àwọn ó ta ọmọ sí ojú kan, tàbí kí wọ́n pa ọ́, tàbí kí wọ́n lé ọ jáde, wọ́n pa ìwé ọlọ́run sí òun. Lọ́kọ́ ti ní pé bèbè ìrọ́kùnrin yẹn. Ìrọ́kùnrin òun ìnáwó bákàrù ṣe àfihàn òdìwá ọlọ́run wọn fún ìsìn ní àwọn ọ̀rẹ́ wọn ìlú ìlà ìyàtọ̀ gbọ́dọ̀ wọ́n yà pàdé ní àtẹ̀wò pẹ̀lú àtùhàrọ̀ lákòókò ìdọ́rù ṣìrìkà èkú tẹ́bọ̀ hàn wọ́n ìkọ́ọ̀dù ìmọ̀ àtàkù sọ̀rọ̀ sí níbi agbọ́n ni wípé ẹni rẹlẹ̀ nífẹ̀ẹ́ àwọn tẹ́ máa ń pe tẹ́ máa gbérò ìyọ̀ náà fún ìyẹn láńtọ́ yẹn èkú ó sì náà ẹbọ fún wọn òkú ẹlẹ́bọ ìtò mú tó jókòó fún wọn ni pé ẹ̀ ń pàtàkì àwọn ẹni rẹ̀ lè kọ́ ìdí náà. àwọn ti mú àwọn òṣìṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́. ìṣúra òun ọtí bí ní ìṣẹ̀lẹ̀ ọkùnrin lè lè gbégbó àná. wọ́n mú èsì ní àwọn ọ̀rẹ́ lẹ́yìn ọ̀dọ̀. wọ́n ti mú àwọn èsì ní ọ̀rẹ́ ìrìnlẹ̀ lẹ́yìn ọlọ́pẹ̀. wọ́n ti rò sí àwọn ẹni àwọn sọ́ọ̀dù ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti rò fáwọn làwọn títọ̀ ni àwọn tí wọ́n pe àwọn látẹ̀júwe ẹni tó fẹ́ ẹni tó lòun ń ṣe àdúrà fún ọ̀rẹ́ òun tó ní yóò rí bí ẹ̀kún ọ̀nà làníyà lágbára lèyà sí lórí bẹ̀rẹ̀ wọn àbẹ́yẹsẹ̀ ẹ̀fẹ́ dìde lórí ìjókòó ló bá ní níyà ló bá dìbò fúyà. kí làwọn wí dábàá bẹ̀rẹ̀ gan ìfìlà ọmọ iná bẹ̀rẹ̀ wọ́n kì ní àdúgbò rẹ̀. tí a bá parí gan alhamdulilayi la máa ń sọ. bàbá yẹn àtẹ́lómi náà ni wọ́n tún kọ́ láyé fún un àwọn ẹlòmíì náà káàkiri káàkiri wọn máa ń dá kan bẹ́ẹ̀ wọ̀ kódà àwọn ẹlòmíì wọn máa kan bẹ́ẹ̀ wọn ò sì ní rúra wọn ní rúra ṣé ẹ ẹ má kó bá mi ẹ pa ẹnu yín mọ́ ẹ má jẹ́ ojú òdu tẹ̀lé mọ́ láyé wọn ní rúra àwọn náà kẹ̀kẹ́ tẹ̀lé ìjà tó wọ́n tún bẹ́ẹ̀ wọ́n tún ká dá akọ̀wọ́ kí nǹkan ṣe wọ́n tún ká dá akọ̀wọ́ kí nǹkan ṣe bí ẹ̀ bá ti wà bẹ́ẹ̀ ó náà ti dè. ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù mi gbogbo ẹni rí ẹnu ọ̀tọ̀ ìyá fúnra òyìnbó mọ́ọ̀lù ní ààrẹ sí ìdúnìyà wàyọ̀ ọmọ yàtọ̀ ọmọ yàtọ̀ gbogbo ẹni tó bá jẹ́ ní rí kọ́lọ̀ ń sinmi àtẹ̀yìnlẹ́ ní rí wọn ní máa wọ́n nǹkan bẹ́yẹn máa lọ́wọ́ tó ti máa gbà lóṣù alẹ́ gbẹ kíákíá èmi kọ́ lẹ́rù mi ó ìròyìn mímọ́ gan èèyàn náà bọ́ra kó bẹ́ẹ̀ ìròyìn mímọ́ tí wọ́n tí wọ́n ṣe bọ́mọ́ yẹn lọ́rùn àpọ́npo èèyàn náà bọ́ra kó bẹ́ẹ̀ àní sọ́dọ́ náà dára sọ́dọ̀ láwùjọ ọlọ́sẹ̀ ẹ̀ka àdìjọ ọlọ́sẹ̀ ẹ̀ka àdìjọ ẹ má pọ̀ nípo. kama asọ̀rọ̀ fi nà sọ̀rọ̀ àyíká fi nà máyà báwọn ni wọ́n ti fún àyíká mọ̀ wọ́n dámọ̀ lágbọ̀ọ́ kó ni wọ́n ti pè lọ́wọ́ àbọ̀mọ̀ lọ. ẹ bá kàn mí kó ọ̀kúrù sí mi wa bẹ̀rẹ̀ yìí síra àbúrò yẹn ìgbà inú wa ń inú wa dùn kan tó tó ó tó nígbà tí wọn bá ń ké báyìí ní ọ̀rá ló ń pàṣẹ nígbà tí yẹn jó nítorí gbà ẹ wá lọ wà tó mọ ní fíjẹ ńlẹ. bàbá ti parí jẹ́rà kàrá náà tó ló pé a ti parí jẹ́rà kan jẹ́rà òun wọ́n ti ké sábà ara àwọn akẹgbẹ́ wa àmọ́ ti ké jẹ́rà báyìí àwa ti ké bá jẹ́rà báyìí ní ìlú wa sẹ́yìn òbí kiri ẹ wá lọ wọ àwọn àkọ́gbọ́n ní sẹ́ńtọ́ ló kọ fáwọn yẹn àwọn ní ànábì sọlọ́lọ́ ọ̀tara rẹ̀ sọlọ́. tó yẹ kó ó ṣe é ṣe ó jẹ́ pé lẹ́yìn ikú ẹlòmíín náà wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ wọ́n ti kú bá ẹnì tó lórí tó ń gbà lẹ́yìn níbẹ̀ níbẹ̀ ìgbéga yọ wọn. àti bí ìwọ́n mọ̀ rárá pé fáwọn ìyẹn tó ń fọ òkùnkùn sínú tó ń lọ ولا ريب أن محبة الصالحين إنما تحصل بموافقتهم في الدين bẹ́ẹ̀ bá ní ìfẹ́ ìrírí kan tó dóòlù sí náà tó bẹ̀rù ọlọ́run ìdí ń ṣe yẹn sẹ́bi tó lẹ́nu rí ẹ̀sìn rẹ̀ oní ẹ̀kọ́ sí inú ìtumọ̀ ti fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ èso bí kátẹ̀lá nàbí nù ìgbón tó fi ìgbón náà lọ àpàtẹ̀lẹ̀ òun ní ìyẹ òbí ìdìbò mọ̀ mọ́ tí ẹ bá ní bẹ́ẹ̀ náà ẹ tẹ̀lé mi ẹ̀sìn náà bí mo fi ń sìn àdébí ni wọ́n sọ rẹ̀ sọlọ́lọ́ ọ̀tá rẹ̀ sọlọ́ ẹ̀sìn náà bí mo fi ń sìn ẹgbà pé ẹgbà kan náà mo ti lù ẹ̀fún yìí. wípé wípé ẹ̀yin bá jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run. ṣe bá nífẹ̀ẹ́ ọlọ́run. ẹ̀tẹ̀lé mi. ẹ̀tẹ̀lé mi. ọlọ́run yóò fẹ́ràn yín. bá tẹ̀lé mi ọlọ́run ti tẹ̀lé sáré ọ̀fẹ́ kọ́ lọ́run ti bẹ̀rù. àmẹ́ni sọ̀lá láwùjọ sọ́nà ní ọlọ́run ti nífẹ̀ẹ́ yín. yóò sì forí àwọn ẹ̀ṣẹ̀ yín. tọ́ba nífẹ̀ẹ́ yín ẹ̀ra forí bí ẹ̀ṣẹ̀ sáré ọ̀fẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ti aláwọ̀. á ṣe rẹ̀ ní gẹ́gẹ́ tẹ̀lé àmẹ́ni sọlọ́lọ́ ọ̀sán sọ́là ìdá tó jẹ ńkọ́ fáàmù àlùmọ́kálá ńkọ́ àgbọ́yé ìdàkejì ńkọ́. ìrìn pé tẹ́ ẹ̀ bá lè tẹ̀lé mi láàyè òbí mi kò lọ. ẹ níjẹ́ ń tẹ́lẹ̀ òun ti fẹ́ o wà lá ìyá mi fi ro láti ìgbẹ́ ní ọba ẹ sì ní lápò orí ẹ̀. fáàmù fífi mọ̀tòkù tàlá kọ́kọ́ mọ̀ kò ó mú tẹ́lẹ̀ kejì nǹkan ńlá mọ́lẹ̀ lọ́rọ̀ àkọ́kọ́ yìí nígbà wá gbọ́dọ̀ ní ìdákejì ẹ̀ pé àjẹpẹ́sẹ̀ ah, yẹn ò bá tó báyìí kò ní báyìí mọ̀kúrò lùkàlàkà ẹ̀yọ́ pàtó jẹ́ pé oríṣiríṣi àjálù àdánwò tí wọ́n ti fi fàyè ní títí máa fẹ́ sí wa gan àmọ́ ìdí ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó lè kàn ṣẹ̀ṣẹ̀ lẹ́lẹ́kì yá rẹ̀ olókòtò. bákan náà tí ẹ bá ní bẹ̀rẹ̀ mẹ́rin èyí ó ti kí ni ìta bá tó ń gbèsè láti rọ́bì àlàmì ẹ̀rọ ìtẹ̀lé wọn níbi títẹ̀lé níbi títí náà láti tẹ̀háàdì máa ń dáadáa nínú ńlá yọ̀hìnbóni kàhónìlá ìṣẹ́rọ́kàlìlá èmi tí káwá wo mọ́ wọn kákò wọn ló kọ́ tí mo jẹ́. ọ̀gá náà wọn bàbá lọ́sọ̀ ní wọ́n àti àgbáyé ẹnìkan ló ń gbọ́ lẹ́nu wọn pé ẹyin ìpínlẹ̀ ó tẹ̀lé ẹni ìta kí ìjókòó wà síta nínú bẹ́ẹ̀ lọ pé ẹni ó dàbí àwọn àfáà fún ọkọ̀ lẹ́yìn ọ̀bá jẹ ìrìn mutanen mu ma'ida aya 116 àti 117 ya in kan na maryam a an ta kuta da na bi ta fi doni wa ummi ya ila hayni min duni la ọlọ́run wa pé wọ́n ń fa ọmọ maryam wọ́n ń fa ọmọ maryam wọ́n ń fa ọmọ ènìyàn pé Àwọn èèyàn sì àwọn èèyàn sì lọ́nà wọ́n sì pè ya rẹ̀ wọ́n yá wọ́n sì lọ́nà. Wọ́n sì yà wọn, wọ́n ya èrè wọn tán máa tó tó síwájú ẹ̀ àwọn ìkan ṣe bẹ́ẹ̀ tó gbé láti sọ náà ìdáná táwọn fi fi hàn tí wọ́n fi jọ́ kìnnì tó yẹ ẹ̀wọ̀n gbàgbọ́ àdúgbò àti sọ̀kalẹ̀ ìdáná yọrí lójú àwọn ẹ̀kan tẹ́ bá ń gbọ́rọ̀ lónìí pé a ṣé ìdí ẹ̀ńkọ yìí wọ́n kà tó ìlà fún wọn kàdúrà àti ní kò tàbá débẹ̀ ẹ̀wọ̀n gbàgbọ́ àti sọ̀kalẹ̀ tí ìwọ lọ sọ fún àwọn èèyàn pé ẹ mẹ́rin àdìyá ó bẹ̀rẹ̀ fún wọ́n ti ṣe bẹ́ẹ̀ ti pẹ́. ọlọ́run ọba alámọ̀tán ní béèrè béèrè yìí kì í ṣe béèrè tó bẹ̀rẹ̀ sọ́dún mímọ̀ kọ́lọ̀ torí nǹkan yìí tẹ̀sẹ̀ ẹ̀ràn kọ́lọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí alámọ̀tán náà tọmọ̀ tẹ́lẹ̀ torí kẹ́ni tó parun lè mọ̀ fóun kọ́ ara pàparun kẹ́ni tó kìlà lè mọ̀ fóun kọ́ ara ọ̀la ẹni tí ọ̀rọ̀ sọ pé ẹ yàtọ̀ sẹ́lẹ̀ ìdájọ́ kan mo ń gbọ́. nígbà wípé nígbà rẹ mímọ̀ wọ̀ lọ. kò sọ fún mi láti sọ orí èyí kò lẹ́tọ̀ọ́. ẹ gbọ́dọ̀ sọ ẹ gbọ́dọ̀ sọ òṣèré náà ní bẹ́ẹ̀ ẹ tẹ̀síwájú. bí èmi bá sọ bí bá sọ bẹ́ẹ̀. pàápàá ìwọ ní òṣù Wákọ̀ọ́dẹ àlè ń ta ọ̀dẹ̀dẹ̀ níbi ní ìtura lámọ̀tán ni ọ́. Ìwọ lọmọ tí bẹ lọ́kàn ni. Èdè ọmọ tí bẹ lọ́kàn ọlọ́run. Ìmọ̀lẹ́dà á ń ta àlánù ìwòlú. Onímọ̀ àkọ́kọ́ ìwọ ọlọ́run, ìròyìn rẹ̀ nù. Ó ti mà pé ìsọ̀rọ̀ bẹ̀tẹ̀ tí àwọn ará wọ̀nyí bá wà àríkà wà láwùjọ tó láwùjọ àrè lẹ́jọ́ wá sí náà lẹ́jọ́ gbé dàlẹ́ fìyà rẹ̀. torí àwọn àgbà pé àrí ojúkọ náà àbújọ gbọ́dọ̀ fìyà rẹ̀ a sì ní ojúkọ yìí sọ ọmọdé àmọ̀ mọ́ títà yóò lè parẹ́ tọ́lọ́ náà ti lọ mọ́rọ̀ náà ó tẹ̀kù. gbogbo tó máa gbé láyé lónìí dáwà àbí lánàá ọ̀rọ̀ ló gbọ́ tó ti sọ rere ọ̀rọ̀ ló gbọ́ ọ̀rọ̀ tó tẹ̀lé gbogbo ẹni bá torí ibú láyé láti hàn àtòrí báyé nìkan ọ̀rọ̀ ló gbọ́ ló tẹ̀lé ẹ lọ kó tẹ̀ àríyàn dáadáa mẹ́sẹ̀gì ló gbọ́ ló tẹ̀lé àtọ́lórí àtọ́lórí ibú. lórí ẹ̀ ló ti jẹ́ pé ọmọ yẹn máa wo mọ́yò káàlì mọ́yò káàlì lò tàbí tẹ́mú láàyò táwọn fẹ́ bá ti táwọn mo fẹ́ bá gbé táwọn mo fẹ́ bá rìn ẹlẹ́mí ti sàgbákò alábàárì báyìí wọ̀lẹ̀ yẹn á lè bìlà tó ọba náà bá rìn mọ́ ìmọ̀ ìmọ̀ lè gbé tẹ́lẹ̀ wọ́n fi jẹ́ ní ẹ̀sìn wàláàbù ẹnu ọmọ adáwọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ mo tún dákọ̀ náà fún yín ẹlòmíì ti ṣàgbákò aládàárì òun ò sí máa rí sílẹ̀ àwọn òtó bẹ̀ òtó bẹ̀ ìlànà wájú òde lọ lọ́nà àdúgbò wọn lọ Abidjan èyí Nàìjíríà yìí kò ẹnìkan gan ẹnìkan sọ fún mi pé ẹnìkan tún kò ní èlò nínú twenty àti fourteen àti four million ó ní ìtòbí nàìjíríà lọ́ba yìí ó nígbà tí wọ́n gbowó gbowó lọ́wọ́ àbí ní ọlọ́pàá àti kóòtù àti ibi nìkan lòun náà yára tó fara hàn jẹ ó wá fi déèkì tẹ̀kì tó fi hàn mí. ọlọ́run wá déèkì ọjà tí yóò ra ọjà tó ń tà fún wọ́n wá déèkì ẹ̀ tó tà fún ó sì bá tẹ̀. àwọn ọmọ ti yẹ ká kú mi. ẹni ẹjọ́ ìfún láti para pè é olóyìnbó sọ wípé bẹ́ẹ̀ wọ́n wá tajà ẹ̀kọ́ òun lẹ́ẹ̀kan wọn. ìsọ̀bá máa bí ó ti lọ síbi pẹ̀lú ẹ̀tọ́ kóbọ̀ owó àti ẹ̀mí ẹlẹ́jọ́ òfin tó kàn. ẹ̀rù kan tó jẹ̀dẹ̀dẹ̀ ó ní bọ́ọ̀tì ọwà méjì àwọn òbí rẹ̀ mọ́ látọ̀bí náà wò àpèjúwe kan nù. eléyìí ìjọba wa jẹ ìgbàmú wọ́n lè fi sílé wọ́n lè fi mọ́lé wọ́n lè fi sẹ́wọ̀n wọ́n lè gbọ́ lọ́wọ́ ẹ̀ ó tún kú yọ lábàrà kan. yẹn tó ti báyìí sí èèyàn tó jẹ́ pé sì ni tó ti bá a lulẹ̀ tó ti bá a tó ti bá a tó ti bá a múlẹ̀ tó ti ṣe wọlé wọ̀dé pẹ̀lú ẹ̀ tí ò ṣe yọ mọ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹlẹ́gbẹ́ òkùnkùn ti èyí tó jẹ́ tó wà sí ìdúà àtòkùnkùn ní ìdí ìdàbí orí ẹ̀ náà tí wọ́n fẹ́ di ara wọn àmọ́ ilé àtẹnudí wọn pàṣẹ ní ìkọ̀kọ̀ hàn àtàdúró tó wá sọ pé òun ò ṣe òun báwọn ìná ọ̀bá wọn gbé mọ́ wọn ní eléyìí àbí káwọn yanjú ẹ̀rọ. ẹ wá ṣètò ìgbà òun lórí ìdáyé àwọn tó toro mọ́ àwọn nígbà bá wọn láyé àwọn tó toro mọ́ wọn tó fi di ìjà níyà lẹ́sìn pé ọ̀rọ̀ ló pé eré bá yàn tó ibú wọ́n ní amadu Tijani wọ́n ní ìjọ náà bá sọ fún dájú pọ́tọ̀lọ́ àwọn ẹ̀ka nìyẹn wọ́n ní ìjọ náà bá sọ fún wípé nǹkan kan tí mo rí pé àjànàkú abóòdù bá ti máa ń àtàrí àjànàkú ni kì í ṣe kébi kì í ṣe ẹrù ọmọdé àwọn tàbí ìwà ká tí mo fi pamọ́ bí wọ́ wọ amúdàbíjà ni omi àtọ̀lá àtòlè pàtì wá tẹ́tí kọ́mọ gbọ́. ní tètè ìbàlá o ó ń bẹ inú jọ̀wárì màání èmi ń gbàgbọ́n àmì mo kà mẹ́. ayé àrájú ló kọ síra yẹn ìbá amúdàbíjà ni gbogbo ọmọ kí wọ́n amúdàbíjà ni ó sì kà fún un. ọ ní bá arọ́kà lọ́wọ́ fi gbogbo tó ọkàn ìlú fọwọ́ sí i láti àìsèjáàjà tó ń tẹ̀ láfúrúfà yunifásitì lónìí tí bọ́ọ̀bù bá tó wà fáyìí fẹ́ yín tó ló fi dáa kọlọ̀ tó fẹ́ǹdì ẹ̀. àwọn àtìjà arúgbó fún wa lé àràjù mi ní ìjáàjà yẹn ó sì kàfi létí àti gba àwọn ọ̀gbọ̀n ẹ̀rọ tó ń bẹ́ẹ̀ lórí ibi kóò ni wọ́n dá kọ nígbà kóò ní ọmọ ló kọ olùdá àgbọ̀lẹ̀ mi ni pé kéèké ìlànà mi yọ nínú sàárè náà ti ń sọ fún mi kékeré mo lálàá ló bá fún mi ní àkọ́lá sórí nípa làkàn bá jù mí fáàtì àkọ́lá àtìlẹ̀ fààtì ìnà àbẹ́rẹ́ náà àkọ́lá àtìlẹ̀ fààtì ní koran bá ń lọ parí pàtó pẹ̀lú àkọ́lá àtìlẹ̀ fààtì bẹ́ẹ̀ bá ní gbà kọ́ tó làkàn àti tẹ̀sí sọ̀rọ̀ àtìlẹ̀ fààtì tẹ̀lé mo sì jẹ́ mọ̀ wọ́n tún wá kọ sí ìpèsè ẹja bá ti wú ẹyọ kan ẹni tó ní èèyàn tí èèyàn bá ti ṣe tí èèyàn bá ti jẹ èèyàn tí èèyàn bá tí èèyàn bá jẹ èèyàn kò lè jẹ èèyàn. nígbà tí àwọn ẹni pípẹ́ àbí yóò ti bọ́ àbí yóò ti pípẹ́ tì mí ebi kọ́ ẹni kú fi lé ẹni kú fọba lé pé àtọ̀lá tó bá ti kọ́ àtọ̀lá àkẹ́rẹ́ wọ́n á kọ síbẹ̀ wọ́n kọ síbẹ̀ iṣẹ́ ọ̀kan rẹ̀ tẹ́ bá ti dé ní àsọ̀rọ̀ àgbẹ̀ fáàtì nìmọ̀ ó tóbi kọ̀ ẹ́ títí dé parí ẹ̀ ewu kẹ́ ẹ̀ka Quran from cover to cover ní six thousand six hundred and sixty six ìjọba arákùnrin kẹmẹ́lú sí ọjọ́ nǹkan wípé bẹ́ẹ̀ ọ̀rá sí ibi tún fíjọ sí ìmọ̀ kò tún jẹ́ mùsùlùmí ibi tó lọ́wọ́ kàtí mo nìgbé ẹni tó bá ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ó sọ lójú òun ọ̀hún bẹ́ẹ̀ rọ ọkọ̀ lẹ́yìn o tó tó kó ní wá sí ìṣẹ́ni wá lọ́rọ̀ ìgbọ́kúsọ mo ní sọ̀rọ̀ sí mo. mo ní pé àjọ ọ̀sán yẹn ìwọ náà sọ bẹ́ẹ̀ ọdún tẹ́sán tó kúrán tó bá gbàgbé ọ̀kan ó ló lájọ́ ìkúrán lọ bá ka kúrán ní sọ kọ́ bá ti pọ̀pà ní two thousand two hundred sixty two ó dẹ́nu kàkàn sọ bẹ́ẹ̀ láyé wọn ní òun ṣe tó kú. ajẹ́pẹ́ tó ń òun fi nǹkan tó mọ̀ ní ní ní town hall ọjà tó ó fún yẹn dà wà. ẹ ṣe máa ṣe ìkàtẹ́ ẹ̀mọ̀ ìdí ọ̀run tí wọ́n ń sọ yìí àwọn target tí wọ́n kọ́ lẹ̀ ṣé kí n gbọ́ padà gbó kọ̀ mo ti kó jàwálù màá ní bẹ́lẹ̀ òṣèlú mi àtàwọn tíra mẹ́fà mi tó jẹ́ tìtì àníyà tí mo fi ń ṣe lẹ́tọ̀ ìdì kan lọ́wọ́lọ́wọ́ tí èdè ká máa tẹ̀lé wà sí. ẹ̀yin ṣe ń ṣe ìkẹ́tẹ́ yìí ò mọ̀ mo ní wọ́n kọ nǹkan lẹ̀ wọ́n tún kọ lẹ́nu olókòkò ẹni tó kọ bẹ́ẹ̀ obìnrin tó bí ní ọ́ lọ́kú báwo. ẹnìkan wá sọ ó là mọ́lẹ̀ lọ́jà tó níwájú àwọn league of imam alfat ògbómọ̀ṣọ́ nígbà tí a ń sọ̀rọ̀ pé ẹ gbọ́ tí sọ nípa àsọ̀rọ̀àbù lè fásitì ní ẹlòmíràn sọ fún mi lórí àtẹ̀jẹ́ àṣà àsọ̀rọ̀àbù lè ká pẹ̀tù náà kó wá sí àjọ ọ̀sẹ̀ yẹn burú ju ìtumọ̀ ẹ lọ à ń sọ̀rọ̀ àfíìdá yìí sọ̀rọ̀ pé ká sọ ká tún sọ̀rọ̀ àbẹ̀fà sí ìtumọ̀ ẹ̀ là ń bá yín sọ àbíjá ti sọ́kàn bẹ̀. ló bá dìde ló bá ní ìfà ẹyin ojú ẹyin tí ó ti tùmọ́ lé ìbò náà ọjọ́ ìjọ bí àkọ́kọ́ tí mo kọ́ rírú ẹ̀ ní kálí ayé mi yàtọ̀ sí tí wọ́n fẹ́ lẹ̀ orí àtẹ̀wá ń sọ̀rọ̀ àtẹ̀wá ti pàtì ẹ̀sìn ìwúrú àwọn irú ẹ̀ ìwúrú tí wọ́n wọ́n pa ni. ẹ̀yẹ bọ́ọ̀kì tuntun bọ́ọ̀kì ẹ̀rọ kan wọn papọ̀ wá kí bọ́ọ̀kì ẹ̀rọ kan tó wọn papọ̀ láti pàtì káwọn ìgbẹ́ wọn kọ́kọ́ àdúrà rẹ̀. lọ́jọ́ àti wa ìlú wọn nínú mọ́kálásí. ten minutes ẹnì ẹ̀rú sumbaz ẹ̀dí jẹ́ kíámà àwọn àyè náà jọ náà bàbá bàbá wa tó nìyẹn ẹ̀dí yẹ̀wò àwọn olùkọ́ bàbá ti dáì wọ́n fọ́ gbórí mọ́ lórí kòtò láì torí òun òfin àbá lè gbọ́rọ̀ ẹ̀rí ẹ̀sẹ̀ ẹ̀ lè gbà yí pé ìbẹ̀rẹ̀ ní lóko parí ìpéyẹ̀ kan lè sọ báyìí jáde lẹ́nu wàhálà ìmáàmù àfíì في باب المساجد وهو حي موجود تحت الأرض أكيد كلاس أدبتني ẹnu ọtí koran bẹ lọ kí ni wọn fi sọlá tó bá ti bẹ lọ káwé ẹgbẹ lọ kọ gbàgbọ ẹ nọfọn lóṣù tó gẹlẹ láì tó wọn fún wa ní mo yọ kúrò ẹ̀rọ lọba ti bẹ ṣe àpapọ̀ níta àtàwọn kan fọ́ ẹ lè tó yàtọ̀ gan ni bàbá kan sọ fún mi ní wò ó láwọn ọ ní àyè ń sàwọn òkè òmọ ó ní ó ní ọ̀fà ó ní mo mọ̀ fẹ́ béèrè ìbéèrè kan ní àyè sàwọn àwọn dẹ́rẹ́bẹ́ oníṣẹ́ ìbéèrè ni mo mọ̀ kí òmọ náà bá jókòó sọ́dọ̀ wọn báyìí sẹ́wọ̀n bá rẹ̀ bí àwọn ọdún sọ̀lá ìbẹ̀rẹ̀ làwọn ò dé bá wọn. abẹ́ wípé àtọ̀látò fàájì ó ti ju tọ̀látò lọ ó ti koran lọ kò sí tó bẹ́ẹ̀ jù lọ èyí ló fà tó jẹ́ kí wọ́n máa bá ìgbéga yìí wọ́n débi pé náà bá ti débi kan fún òní ṣe tọ̀látò èyí bẹ̀rẹ̀ ẹ̀ bá fún yé díẹ̀ níwọ̀n tọ̀látò rà rè ní ó ìgbà tó wù ẹlẹ́mọ̀ tó tọ̀látò ìjàmọ́ à tó ìgbìyànjú tó rí tó padà wá tó dá tọ̀látò sí èyí tó fún yé díẹ̀ tó ṣe tí èèyàn máa ń gba àpò láti lọ́rọ̀ wọn ni ọjọ́ ti lọ. ọ̀rọ̀ àdìgbò kan kọjá káàdì kanu jẹ́ra yìí àwọn tó pàkọ́lẹ̀ yìí ẹ̀rì pé ayé àkùrán àdì àti tàbí àwọn sọ̀hábà làbí ń gbé kò sáré kọ̀kẹ́ kan ló dáńtọ́ yìí. ẹ̀wọ́n rẹ̀ bàbá àwọn tó kọ ọ̀rọ̀ yìí náà ti kúrò láyé ẹwọ mẹ́sẹ̀gì báwa ń gbọ́ lónìí ní kórè ní báwa ẹwọ ẹwọ àwọn tó kọ́ ọ́lẹ̀ yìí náà wọ́n jókòó báyìí wọ́n ti wá sí ẹ̀ báwọn èèyàn kan tó tó dùkọ́ náà bẹ́ẹ̀ gbọ́n náà lọ ètò wọn kàdé ní kọ́ ọ́lẹ̀ ẹbí ẹlẹ́gbẹ̀já wò ẹlẹ́gbẹ̀já orí twenty five àti thirty years nígbà yìí sàkọ ẹni tó bá mọ orin ẹ̀ dáadáa ẹni tó bá wà ẹ̀rù tó wò ní dààmú tó ti fi kẹsẹ̀ tó jáde. àbájú náà sọ̀lá pé ẹni tó kọ báyìí báyìí àtọ́mọ wúrà lẹ́yìn twenty five years ago àbí thirty wọ́n sì yọ jáde fún yín lága ẹlẹ́gbẹ̀jà. kì í kó sínú báwọn kan bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run fún obìnrin tó wá bẹ́ẹ̀ sí náà ẹni pé máa gbénú ọkàn ó sì máa gbénú ayé kí ìmọ̀ ìtayé kọ́ ọmọ ìjẹ́mọ̀lẹ̀ nínú àtẹ̀yìn kọ́rùn múlà tí rọrùn bẹ́ẹ̀. Èyí tí ó máa ta púpọ̀ tí ó fi máa tọ́ di gbígbọ́ lásán wà ní ọdún ìlà ọlọ́mọdé gbígbọ́ lásán. Ó kéré gbígbọ́ tó kéré lè bára lọ́yà tàbí àná. اللهم بعد خير وقوة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك